الإسلام نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد adá ọpẹ́ fún ọlọ́run bàbá tó lára tí ó ṣe wípé òun náà ló ní ìgbà tí ó sì máa ń dá ara tó bá wò nínú gbogbo ìgbà nígbà míì òun wọ́n mú yọ àwọn ọmọ ẹ̀dẹ́ ni a máa kégbe nígbà míì àmì ẹ̀dẹ́ nìyẹn ó tún máa kéde ọlọ́wọ́n ọba tó láàrẹ́ ga ìdí wá ń ṣètò gbogbo ètò táwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbo ẹ̀dì dàrú wọn lójú pátápátá àsìkò báyìí ló kó ju ọ̀rọ̀ àsìkò báyìí òjò ni o torí kí ọlọ́wọ́n ọba tó ga ọwọ́ rẹ̀ ara tó ní máa ń dá ní máa fi nǹkan kọ̀ọ̀kan sí lè hekima tí yà á ha nítorí ọgbọ́n tó ṣe pé kọ̀sẹ́ni tó mà lẹ́yìn òun nìkan lónìí nǹkan kan pàtàkì ara wa a ní lọ́nu àlẹ́ Adamu ní fọ́ọ̀dì lónìí ṣùgbọ́n a ara wa sí nǹkan kan pàtàkì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó pàtàkì ẹ̀ bó ṣe ẹ̀kan pàtàkì ẹ̀ ó sì léwu ó léwu nǹkan méjì kan bẹ nínú ẹ̀sìn yìí tó ṣe wípé àìlè mójútó méjèèjì àìlè jẹ́ mùsùlùmí tọ́lọ̀ ń fẹ́ nǹkan méjèèjì téèyàn ò bá ti rí mójútó èèyàn ò ní jẹ́rú mùsùlùmí tọ́lọ̀ ń fẹ́ tàbí kó tiẹ̀ má jẹ́ mùsùlùmí rárá. gbogbo wa bá ṣe wà yìí kò sẹ́ni ẹ̀ka ń àtẹ́ntọ́ wà ń bọ̀ mí náà tí ẹ̀mí wa tí ò ní so mọ́ àwọn nǹkan kan ó lè jẹ́ nítorí pé ìbí ó lè jẹ́ nítorí àwùjọ ó lè jẹ́ nítorí ìfẹ́ ó lè jẹ́ nítorí wípé òun wa wà so mọ́ àwọn nǹkan kan àwọn nǹkan tí ẹ̀mí wa wá máa ń so àwọn ilé ìtò lè ṣe sábà bí oríire máa wà ń bẹ̀ fẹ́ dà àwọn ilé ìtò mọ̀ ṣe sábà bí orí ibú máa wà ń bẹ̀ ìyẹn ló bá tó jọ yẹ pé inú Al-Qur'an Al-Karim àti nínú ẹ̀kọ́ jẹ́sìn Islam tó mú wá òun ni wípé ìpìlẹ̀ gbogbo nǹkan tí mùsùlùmí yóò bá ṣe kó fi ẹ̀sìn ọlọ́run ọba ṣèpìlẹ̀ rẹ̀ kó wá máa mọ̀ tó bá yàtọ̀ sílẹ̀ lórí kẹ́lìmà tawhid táwọn wí gbogbo wa la máa ń kà ọ̀pọ̀lọpọ̀ àtàjọ́ máa kéwú bàbá àtàjọ́ a tàwọ̀ṣíìdì ni àárí tí wọ́n mọ̀ sọ fún wa pé ó kó orígun méjì sínú wọ́n ní kẹ́límọ́tò ó ní rukinu méjì rukinu alákọ̀ọ́kọ́ òun ni anáfíò rukinu ẹlẹ́ẹ̀kejì òun ni ṣẹ́rí ni wípé méjèèjì yẹn òun ló ní í ṣe pẹ̀lú nǹkan tó pàtàkì tẹ́ẹ̀pẹ́ nǹkan méjèèjì gẹ́gẹ́ mo ti sọ nípìnlẹ̀ tó bá bọ́ mọ́ mùsùlùmí lọ́wọ́ tó súnmọ́ ní wípé kò ní jẹ́rù mùsùlùmí tọ́lọ́ ń fẹ́ tàbí kọ́ mọ́ jẹ́ mùsùlùmí rárá nǹkan yẹn wá nìyí abùkátà sí pàápàá jùlọ lásìkò táwọn yìí kí nǹkan méjèèjì òun ni tí àwọn àfa ẹ̀sìn tí wọ́n pè lórúkọ tí mo fẹ́ sọ yìí níbàámu sí pé bọ́lọ́wọ́ bá ti sọnù Al-Qur'an òun náà ní sáńpé ní al-wala'u wal-bara al-wala'u yẹn wal-bara gbogbo mùsùlùmí tí kò bá ní kò lè jẹ́ mùsùlùmí gidi tàbí kọ́ mọ̀ jẹ́ mùsùlùmí rárá nínú kó adọ́ torí lẹ́bùsùlùmí lẹ́bù bó bá ti mọ̀ ó ní ọ̀sọ̀ bóyá yóò jẹ́ mùsùlùmí àbí òní jẹ́ mùsùlùmí ẹ wá já padà síbi kẹ́límọ́tò tàṣíìdì dáhùn yìí eléyìí ṣe la ilaha illallah tí mo ní àwọn afá àfihàn kìlọ̀ méjì wọ́n ní annafiu àti al-ikhbar annafiu wal náfíù ní wípé ká ṣe náfíù ìlàhíyà ìlẹ́tọ̀ sí fún kúrò gbogbo nǹkan tó bá yìí fi àtọ̀sọ̀ fọ́lọ́mù káfí nílẹ̀ wípé nǹkan náà wà lẹ́tọ̀ọ́ síjọsìn àìlẹ́tọ̀ọ́ síjọsìn ẹ̀ ó túmọ̀ sí wípé ká ṣe wò kúrò níbi na àjọsìn fún síbẹ̀ àríwẹ̀ ẹ̀kọ́ ẹ̀ kúrò níbi jíjọ́sìn fún nǹkan náà ká ní àlùbárọ́ ìwà àlùkùnlé kúrò níbi nǹkan náà pátápátá bẹ́ẹ̀ náà ni ṣíṣe ìfìbáàtù ìjọsìn fọ́lọ̀ tani illa Allah ìfìbáàtù eléyìn náà ń túmọ̀ sí wípé torí pé olúwa la mọ̀ wípé nǹkan tí a bá nífẹ̀ẹ́ àlè wárí fún ṣé bẹ́ẹ̀ ni àríbẹ̀ kọ́ lè wárí fún tí ò bá nífẹ̀ẹ́ bá a ṣe wa tá a dọ́rọ̀ ara tá a dọ́rọ̀ ara tá a tẹ́tí síra wa yìí tá a gbẹ́gẹ́ nìkan náà wọ́n ṣáájú kó dé microphone lọ́wọ́ ká máa dọ́rọ̀ rẹ̀ ìfẹ́ lọ́wọ́ àmì ni àríbẹ̀ àwa ni mùsùlùmí tó wà àwa ni ń súnà tó ń súnà mí ò lè jókòó sọ̀rọ̀ bó ṣe jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe wá wà káàkiri ibi mo fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé ká tó wá sọ wípé ẹni tá a jọ́sìn fún nǹkan àkọ́kọ́ tí mùsùlùmí ọ̀dọ́rọ̀ sọnù òun ni wípé èèyàn ní wà láwù fọlọ́ ìfẹ́ kéèyàn fẹ́ràn ọlọ́run nígbà tí èèyàn bá fẹ́ràn ọlọ́run lèèyàn ó ṣetán àti dá ojú gbogbo nǹkan téèyàn ń fẹ́ láyé èèyàn dá ojú rẹ̀ kọ́dọ̀ ọlọ́run ìgbà yẹn lè yọ́n mọ̀ ní pé ẹnìkan ò lè ràn yàn lọ́wọ́ ẹnìkan ò lè fún ní ní nǹkan tí yàn fẹ́ àyàfi sáàmì o àyàfọ́ lọ́wọ́ bàbá tó láre ṣe rí àlùwàlá wọ ìbàrọ̀ òyì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ọ̀mọ́ kí pàtàkì ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò ṣe kìnnì pàtàkì ẹ̀ ṣùgbọ́n tí yàn bá lọ wọnú al-Qur'an al ní ààyè tó pọ̀ kò fẹ́ẹ̀ sí tọ́lọ̀ fi tí ò ní sọ̀rọ̀ àlùwàlá ó wàlùbàrà òun bẹ̀. Jojo bọ́lá ṣe ń ṣe ìfinrinlẹ̀ ìmọ́lọ̀ lọ́kàn ṣíṣe àlàyé ọ̀rọ̀ àlùwàlá wàlùbàrà òun ni máa dalé lórí. Torí pé ẹni tí ò bá ma nǹkan tó ṣe wípé òun gbọ́dọ̀ bọ́wọ́ bọ́kábọ́sẹ̀ kó lọ́dọ̀ ẹ̀ tí ò nǹkan tó bá yẹ kóhun onífẹ̀ẹ́ nítorí wọn ṣòfò yóò sì inú rẹ̀ lò torí inú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń pariwo yóò sì inú rẹ̀ lò ìyẹn ló fà á tó fi jọ jẹ́ wípé mùsùlùmí ó gbọ́dọ̀ mọ̀ wípé ọ̀ràn àyàn ni kóun ní wà láàwù fọlọ wà láàwù fún gbogbo ẹni tí bá ń tẹ̀sán lọ tó jẹ́ mùsùlùmí ìyẹn gbọ́dọ̀ ní wà láàwù fún mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ wípé òun gbọ́dọ̀ níbàárọ̀ ìbọ́pá bọ́sẹ̀ kó o níbi àlámọ̀rí gbogbo ẹni tó bá ti yàtọ̀ sí mùsùlùmí àti gbogbo táwọn èèyàn bá ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́ ó pàtàkì púpọ̀ ilé ìjọ jẹ́ kí àwọn onímọ̀ wọn gbìyànjú gan gbogbo àwọn ọ̀nà tí mùsùlùmí fi gbọdọ̀ ní wàláwò fẹ́sìn ọlọ́run tó gbọdọ̀ fi níbàárọ̀ wò níbi nǹkan tó yàtọ̀ sọ́lọ̀ àwọn àfáà sí steps ọ̀wẹ̀ wọ́n gbìyànjú wọ́n gbìyànjú wọ́n gbìyànjú wọ́n gbìyànjú wọ́n gbìyànjú wọ́n sì wà lóko ẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí ẹ̀. ìyẹn ló fà á tó fi jọ́jọ́ pé gbogbo wa yìí náà bùkátà sí pé ká mà á pàápàá jùlọ láwùjọ ilẹ̀ Yorùbá tó ṣe wípé èyí dá gbáwùjọ àti kọ́mọdé pẹ̀lú kẹfẹ́rí. pàápàá jùlọ láwùjọ ilẹ̀ Yorùbá tí wọ́n ti gbà wípé freedom wà fún religion kálukú lè máa ṣe tó bá wù bó tiẹ̀ ṣe kí àwọn ọba wa wò bẹ́ẹ̀ àwa là ń wò bẹ́ẹ̀. torí tọ́lọ́ wọn bá sọ náà Al-Qur'ani ní kí walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum ọlọ́run ní àwọn nasọ́rọ́ àwọn yahudi wọn ní yọ́nú sí ọ ó dìjọ ọba tẹ̀lé ìlànà àjọsìn wọn tọ́ ọba tẹ̀lé wọn ní yọwọ́ nínú wọn nínú sí ọ síbẹ̀ ní abẹ́ àpèjúwe pọ̀ lọ tí ó ṣe kó irú ẹ̀dúnlẹ̀ ṣẹlẹ̀ ní nàìjíríà àbíkọ́ tẹ̀lé wọn nítumọ̀ rẹ̀ ní kí wọ́n rí níwà láwò fún ọ̀bá rọ́wù ó ṣe lágbà àmàlì rẹ̀ táwọn ọ̀bá wá níwà láwò fún ọ tó wáyé kí wọ́n máa níwà láwò fún ọ ọlọ́run ọba ọba tó láàrẹ ga ó mọ nǹkan tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa fẹ́ràn jù láyé àwọn nǹkan tá a máa fẹ́ràn jù láyé yẹn ẹ wá wo wọn bá ṣe ní àlùkọ́tà ọlọ́run ọba ní yá ayuhalladina amanu ọlọ́run ni mo pẹ̀yìn olùgbàdo òdodo. لا تتخذوا آباءكم ها آه. آه الله بابيو آه كيلو كيلو لا تتخذوا واجري kólé ń kánà ló ń ká àwọn ayẹlẹ kejì ló ń ká ayẹlẹ kejì tó tẹ̀lé kólé ń kánà á bá àkóhùn ni. ayà tó wà lókè láti tẹ́kìdú wà ìkọ́wánà kùmọ̀ áwùlíyá àyèlì sàhábùl kúfúrọ̀ ayẹl ìmán. ayà gàyí tó wà tẹ́ aláàkíwà dàbídò ń ṣiṣẹ́ ọlọ́run ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo tẹ́kìdú àbá àkóhùn. àwọn tó mẹ̀dé ènìyàn máa fẹ́ràn jù láyé àwọn òbí ni ṣe ẹ láwọn òbí táwọn sọ ẹlẹ́mì lè ká ah, òbí kẹ ẹ̀mí ò fẹ́ràn dáàdì mi òótọ́ ni ọmọ tó lè má fẹ́ràn dáàdì rẹ̀ pọ̀ tó máa nà náà yọ ọmọ kọ́ ma ṣùgbọ́n fẹ́ràn yá rẹ̀ kọ́ ọmọ fẹ́ràn bàbá rẹ̀ náà ó ṣe pamọ́ ní o torí ọmọ jẹ náà ní fẹ́ràn rẹ̀ o. torí bàbá rẹ bá ń ṣe wàhálà lé ọ lórí tí ń dààmú tó ọlọ́fẹ́ràn rẹ tó ọfẹ́ràn ìyá rẹ owó tí ìyá rẹ ò ná lórí ẹ̀kọ́ tó ti bàbá ẹ̀ ṣùgbọ́n òun lè máa forí ọwọ́ ra ọ lórí kó máa gbé ẹ̀fọ́ fún ọ kìí sọ ní sanwó sùkúù kìí sọ ní raṣọ kìí sọ ní oúnjẹ ilé kọ́tà ẹ̀fọ́ tó gbé fún ọ dádì rẹ lọ́ra ṣùgbọ́n wọn àmọ́ fọ́ ra ọ lórí kíní tan àwọn ọmọ kéékèèké jẹ níbi pé ètí mo fẹ́ lò ń bẹ̀ ní pé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àdámà wa ni pé ká fẹ́ràn òbí wa síbẹ̀ náà ibẹ̀ kọ́ wa ó ní ká fẹ́ràn bọ́dà wa bọ́yá bọ̀dá àgbà àdámà tí wọ́n tún jábúrò fáwa náà àdámà ni kódà kò sí èméjì ń bẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ a máa fẹ́ràn ìyàwó rẹ̀ bọ́ ìfẹ́ ìyàwó tó kò tó lébi jọjọ kí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní pọ́blẹ́mù ọkọ nítorí wípé àwọn òbí ọkọ ọ̀tẹ́wọ́gbà síbẹ̀ ní ayé ẹ̀kọ́ ẹlòmíì gan burú débi pé àwọn àbúrò àbẹ́gbọ̀n ọkọ ló ní pẹ̀lú ah, àwọn fámìlì mi fámìlì yàtọ̀ sí fámìlì ọlọ́run wá ní àwọn bàbá yín yìí àwọn ẹ̀gbọ́n yín àtàwọn àbúrò yìí ọlọ́run ní wọn ní ní lópin ìgbà tó bá ṣe rí pé nínú ìfàhábò ìkófúrọ́ alàdì ìmà tí a bá ní kúfúrù ó tí àwọn ọlọ́run ju ìmà nílọ tí a ní àwọn òsì ìsìláàmù ń tà wọn kèfèrí làwọn fẹ́ yà mùsùlùmí tún wá múrù wọn láàyò débi wípé gbogbo àlámọ̀rí rẹ̀ ọwọ́ wọn ló gbélé ndị pé gbogbo bùkátà rẹ ọwọ́ wọn ló ti gbọdọ̀ bí yá kódà bó bá tó padà bí ma ọ̀dọ́ wọn làwọn máa lóòtù lọ́mọ lọ nílé ní nǹkan ọ ní nàìjíríà yìí ẹnìkan kú láìpẹ́ bóyá lánàá táwọn ní àbíjẹta ẹnìkan wá ń bẹ nínú àwọn tí wọ́n ní ilé ìjọsìn tí èsè mùsùlùmí tó tóbi jù step mother rẹ̀ gbogbo family ẹ̀ pátá òun lọ sọ di ẹni tí èdè mùsùlùmí ọ sọ wọn dìbò yọ àyàfẹ́ ni ẹnìkan ẹni ẹnìkan ló dúró tọ́ ó lóun ò ní bá ṣe gbogbo family ẹ̀ pátápátá lọ sọ di christian òun gẹ́gẹ́ mùsùlùmí ni ó di christian ọwọ́ àsọ̀gbọ̀ family pátápátá ká ọlọ́run owó pọ̀ ṣùgbọ́n yìí ní ọ̀tọ́ bá ti mọ̀ pé ọ̀fẹ́ náà lọ́wọ́ ọ̀gbà christ tó bá ti gba christ àrùn lọ́wọ́ tó bá ti gba christ kò sí náà lọ́wọ́ kankan. gbogbo wọn náà ẹ dáhùn bílíọ̀nì àní ẹni tó ní private jet tó ní gbogbo ẹ̀ gbogbo ẹbí náà wò wí pé ẹ wò àbíká àwọn máa bó ṣe jẹ́ step mother fún un gbogbo àwọn tí wọ́n já burú àbẹ́jẹ́jọ gbogbo tí wọ́n ti sáìdì tí ọjọ́ kọ́ sọ wọ́n dẹ̀ lẹ́sìn tiẹ̀ ní gbogbo àwọn tó tún jọmọ ìyáhùn náà ó ti sọ wọ́n dẹ̀ lẹ́sìn yẹn ìyáhùn sáwà lóhùn ní bá wọn ṣe ó lóhùn ní bá wọn ṣe wọlé ń tàbí àwọn kan yahudu wọlé ń nasọ́rọ́ ṣàtà tàbí àbílà ó wá di pé àárẹ̀ wá dé ọlọ́jọ́ wá súnmọ́ àwọn ọmọ tí wọ́n jọmọ̀ ìyá táwọn náà ti tẹ̀lé lọ ó ti yàwó lù hàn owó ti pọ̀ àwọn náà làwọn tọ́jú ìyá wọn wọ́n wá fẹ́ wá gbéyà káwọn lọ tọ́jú ẹ̀ ìyá ni lílọ ní wọ́n bọ̀ wá gbé wọn yóò tí wọ́n bá ti gbé wọn lọ yóò bá ní o òun ò ní bá tẹ̀sí wọn o ní tó bá sì lè wá fi dá wọn ní ọ́ tọ́jú òun ò gbọ́dọ̀ pé láyé má tó kò fi bọ́ sọ́dọ̀ kò gbọ́dọ̀ dáhùn ilé yẹn wà tọ́jú kíkà bẹ́ẹ̀ kó máa lọ ọ̀dọ̀ ọlọ́run wọ́n gbé lọ́kọ̀ lọ́jọ́ mẹ́ta tó fi bọ́ sọ̀dọ̀ ọlọ́run láàrin ọjọ́ mẹ́ta kàkà bẹ́ẹ̀ níta wá fẹ́ lò ó wá ní wípé ìgbà tí wọ́n wá gbé ìyá lọ ìyá wa sọ sẹ́lẹ̀ ìyá kù tí kì í bá ṣe pé kan nínú ọmọ ìyá ọ̀ náà tó wà ń bẹ̀ nígbà tí ìyá sọ sẹ́lẹ̀ wọ́n ní ya àwọn òkú dáìmìlì tí ó kù ti gbà kan ìwé ara ṣe ń tọ́ wà mẹ́ wọ́n ní la ilaha illallah ní yàwó sọ̀rọ̀ ìṣubọ̀ sọ̀rọ̀ ọ̀lọ́ ṣe ń tọ́jú àkíráìsì ni wọ́n tó wá láwọn ó sòkú ẹ̀ níbàámu sí lànà sí. ọlọ́nìlá tàtẹ́kẹ̀tò àbá àkùnwà ẹ̀kọ́wánàkùn àwòlìyà àìní sàhábùl kufra ala ìmọ̀ ní wàláhù ìmọ̀ mòlú wọn lójú àwọn mùsùlùmí wọn wá dìde pé á gbòkú ẹ̀ ààrẹ ẹ̀sìn lọ́nà tó bẹ́ẹ̀ sì mú ìyá tí máa ń sọ ọ́ lẹ̀ á sí lọ́nà tó bá tọ́ lọ́gùn kọ́lọ̀ wọn láì tó bẹ̀rẹ̀ kọ́ sànù èmi àti mi n tó mú ẹ̀sìn ìyá yẹn dúró tí òfin bá wọn lọ kò lójú kòkòrò ni o ní ìmọ̀ ìgbélé tí ìbájọpọ̀ ní wàá gbé ojú ó fẹ́ ẹ máa gbé kó ẹ máa gbá ẹ máa débi tẹ́ bẹ́ẹ̀ jẹ́ ẹ máa mú owó yín lọ ẹ̀sìn eléyìí mi ò ṣe ti ń fi lọ́gọ́lọ́. kò sí mú aláyò yẹlẹ́ wọn fi sọ yìí pé kún nǹkan àbà tó bá ṣe kí àwọn òbí àwọn bàbá àwọn àyà àwọn ní ẹjọ́ yín lójú wà àbẹ̀ná òkun ọmọ tẹ́ ẹ bí lọ́mọdé àbí màtí ọba tí a jẹ́. àwọn èèyàn fi ọwọ́ ara wọn wọ́n fi tọ́ ọmọ wọn ma lọ léèwé ọmọ sì lọ pààrọ̀ ẹ̀sìn tí wọ́n náà gbọ́ padà dé. abẹ́rẹ́ ládàáwò ìfi ọmọ ìfi ọmọ ìfi ọmọ àwọn èèyàn sì ń torí rẹ̀ yí wà láwù ọ gbọ́dọ̀ ní wà láwù fọmọ débi wípé kó ẹ̀sìn ibi tá a lọ wà láwù tẹ̀sìn àbọ̀ máa wà láyà ti kódà àwọn yẹn ahmed gba mùsùlùmí islam náà wọn ṣe ìjìlá ara kan ni o ìtúbọ̀ fẹ́ ló bẹ́ẹ̀ ni pé sọ fún wọn ike ìkànnà àbá òkú wọ àbínà òkú wọ ẹ̀fọ́wọ́n òkú àtàwọn ọmọ ni o àtẹ̀bí ni o ẹ̀gbọ́n ọ̀rọ̀ àwọn ẹlòmíín burú débi wípé wọ́n ó tún fẹ́ lọ́kọ àbí wọ́n fẹ́ níyàwó ọmọ mùsùlùmí ò ní rẹ́ni tó wù àfi kọ́ sọ́kọ́ ọ̀rẹ́ fẹ́ yíyé ṣe mùsùlùmí ẹ dákun níbi tó ọmọ mùsùlùmí pọ̀ ní láyé wàá sí yàrá ọ̀tọ̀kùn bẹ́ẹ̀ náà ni àwọn alábàágbé alábàáṣe ẹbí ọlọ́run bó bá tó láàrin gan wàá dúró síbẹ̀ ẹlòmíì iṣẹ́ rọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ gankan ọ̀rọ̀ gbogbo eléyìn tó bá yọ látọ̀dọ̀ wọn ni o tí ọba ti yọ ó ti já lọ owó lọ́lọ́ rẹ̀ wọ́n àmúwá lónẹ́kọ́tàrọ́ tó mú wà owó tẹ́ ẹ kó jọ gbogbo nǹkan lẹ̀ lè fi báyìí ṣeré kò lè báyìí fi bísíǹsì ẹ̀ ṣeré wà láwùjẹ gbogbo ẹni tí ọba ti jẹ́ bísíǹsì rẹ̀ ó gúrò wọn lòun máa ní wàhálà òfin ibi tí wọn bá rí kí wọn mú lọ wọn bá mú lọ bí tó ti bẹ̀rẹ̀ ajá sógun ṣé business rẹ ọsàn máa try wọn àbá mú lọ ibi ó ti lọ wọlé dì ibi tí ó ti lọ máa bọ omi ibi tí ó ti lọ máa bọ ọpẹ àwọn yẹn lọrẹ sófà tí wọn ti initiate ẹ sínú business tówó ti ń bò ìjọba lọ òtìjáàrọ tó ń tẹkọṣẹwò náà tẹfẹ àdáhà. ẹ wò pé òwò òwò yóò wọ̀ mí òwò yóò wọ̀ mí ẹ wá òwò yẹn jọlọ́mọ̀ bá lọ. ọlọ́ni àhábà ilaykum ẹ ní báwọn àhábà ilaykum minallahi wa rasulihi wa fi sabilihi fatarabbasu tẹ́ ẹ bá lọ fẹ́ràn àwọn lọ tẹ́ ẹ fẹ́ràn àwọn jàǹdẹ́bí sallallahu alaihi tẹ́ ẹ fẹ́ràn àwọn ojú kẹ́ jagun sójú ọ̀nà ọlọ́run ọba tó láàrin ga ẹ máa retí ẹ máa retí ọlọ́run ọba ń bọ̀ ẹ máa retí. àlùwàláwù mùsùlùmí fọlọ́run ọba ọba tó láàrin ga nìkan ni billahi من حاج الله ورسوله ولو كانوا آباءهم أو أو أو أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه Ọlọ́run ní ò lè rí àwọn èèyàn kan kò ṣeé ṣe kí láwọn anígbàgbọ́ nù Ọlọ́run tí wọ́n ti mọ̀ pálíkì yá máa ń bẹ táwọn pàdé Ọlọ́run kó wá ṣe wípé ẹni táwọn máa nífẹ̀ẹ́ lẹni tó ti kọjá àlọ́ lọ ẹni tó ti mú lọ́n lọ́ta ẹni tó ti ní ọlọ́run bọ ọba tó láàrẹ ga òun ò nífẹ̀ẹ́ kankan fún òun ti gbéfẹ́ òun fún kàmí ìtọ́ra kódà kó ṣe pé ń tọ̀hún ló bí wọn àbáwọn ni wọ́n bí kódà kó ṣe pé ń tọ̀hún ló bí wọn àbáwọn ni wọ́n bí ń tọ̀ tàbẹ́ bí ló dà wọ́n pọ̀ nítorí ọjẹ́ wọ́n ò lérí kí wọ́n wá nífẹ̀ẹ́ rẹ̀ jọ lọ́wọ́ kí wọ́n wá nífẹ̀ẹ́ rẹ̀ jẹ̀sìn ọlọ́wọ́ bá lọ nígbà tó ti lóhùn òun ti fi ààlà sáàrin àti ọlọ́run àwọn mùsùlùmí náà fi ààlà sáàrin àwọn àti ẹ̀yìn ọlọ́run láwọn tí wọ́n bá ṣe yẹn wùláàyè kẹ̀kẹ́ tẹ̀bà fi hàn olóòmì ní wọ́n ní ìmọ̀ ọlọ́run ní àwọn yẹn la fi ìgbàgbọ́ rinlẹ̀ sínú ọkàn wọn. ẹ̀yin wọn yára nípa àjẹjọ bẹ́ẹ̀ mi àlùwàláwọ̀ ìbàrọ̀ ìpìlẹ̀ tó ní agbára ní nínú Islam táwọn apá àti kàkó gan-an bá a ti múra mùsùlùmí gbọ́dọ̀ ní wàláhù ó gbọ́dọ̀ ní bàrà òwúrẹ̀ tọ́rọ bá múra ó múra ní ìmúra tí ó ṣe àfihàn rẹ̀ bí mùsùlùmí wọn bàbá ní jàlábí àyànmọ̀ ọ̀gá kìí sí lárúbáwá ní ọ̀nì ẹbí mùsùlùmí làwọn yìí láti ọjọ́ táwọn ti ń de táì tí wọ́n ti ń wọ súùtù ẹni kan kọ̀ sọ fún pé yóò sì wọ́n ṣe bí èfó káàkiri wọn ò ní sọ bẹ́ẹ̀ wọn ò ní sọ bẹ́ẹ̀ o ah, ó kọ́ píríǹtì alákọ̀wé ni ayé mùsùlùmí àwùjọ mùsùlùmí wàhálà bá ọ̀pọ̀lọpọ̀ ilé mùsùlùmí nígbà tá a tún rí ilé mùsùlùmí tí ó sọ pé ọmọ òun ọ̀bí ọ̀rọ̀ ṣèdí ohun àti èbó èbó ni àwọn èèyàn wá níwà láwù fún èdè yẹn débi wípé tó bá ṣe wípé ilé ìwé ibi tí èsè mùsùlùmí lọ́mọ àwọn ò ti kọ̀ wàhálà ìbẹ̀wọ̀n mọ̀mọ́ lọ tó bá ṣe wípé ibi tó máa wọn ó ti máa lọ chápù àní yóò sá dé ìbò yóò ṣe ìdánwò páàsì wọn mú lọkọ bá padà mọ́ ṣe ìdánwò páàsì wọn kì bá àdọmọge kó dọmọ ogún ọdún kó jẹ́ pé kò ní fi nǹkan kan sórí àfi bẹ̀rẹ̀ tì tẹ́lẹ̀kẹ́ bọ́ bá tó di irun gan wọ́n tó gẹ̀ máa lórí tí wọ́n ti dáàbò lórí rẹ̀ tí wọ́n fa irun rẹ̀ tí ó ṣe lè máa di irun wábi dán lè lọ ní ẹni ká ní ó ti bá kò. kan yọ dànù tàbí kan ní ọmọ àti bọnú tàbí kí o tiẹ̀ gbọdọ̀ wọ rárá tí o sì tún gba báyìí tí o tún máa lọ tí o tún lọ kọrin bá a ti ń sọ pé dé ìlú ìsìlámù ìlú ìbẹ̀rẹ̀ àyè àwọn ọmọ wa ń bẹ láwọn náà ọmọ ata ló wá pọ̀ jù ọmọ mùsùlùmí lọ́pọ̀ jù ni àwọn èèyàn ní fún èdè yóò wá yà ọmọ mi ọmọ tó jáde secondary tọ́lọ̀ wá fẹ́ jẹ́ kí àánú rẹ̀ ó lè bá lọ́wọ́ wòye pé ah, kó náà máa tẹ̀sí díẹ̀ díẹ̀ tó bá tẹ̀lé àwọn kan wá lè ké tàbí náà wá òwe fóun náà tiẹ̀ kéwú jẹ òun kó lọ́ọ̀bì ẹ̀ka ẹ̀ka kéré admission ti bọ̀ sí ká admission tó bọ̀ sí torí gbèsè ayé wọn náà kó náà tiẹ̀ kéwú díẹ̀ ẹ wà á di kíkọ ọmọ kankan ọmọ tó ti bàlágà tí èso ọdún kan tí èso ọdún méjì tí èso ọdún mẹ́ta kọ ọmọ kankan mẹ́sàn kò sì lè ká kankan nù kúránì ẹ wá abilé <laughs> wájà náà ni àti ìkíní àti ìkíní àti ìkíní ọ̀dà kàbátà alámjọ́lá bí alámi amáyọ̀í máljọ́mjì ìyàgbọ́nmá fún sáyìn adúrú ẹ̀ ìmọ̀ sọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ bá lójẹ́ mọ̀ ní ẹwò ah, mo ṣe ń ṣe ìkéré kan sí màjọ́wọ́ àlànà ẹwò ọ̀pọ̀lọpọ̀ yí òwò kò jẹ́ ẹmọ tó ṣẹlẹ̀ ńbẹ̀ ní tí wọ́n lọ bá àwọn èèyàn sọ ma kírun ma kírun kí lọ ma fi kírun bá ti ọyá kàfá tí a ah, tí mo lè rí kìíní báyìí kẹ́ẹ̀kẹ́ ìgbọ́ bá tí a kẹ́ẹ̀gbọ́ bá tí a oríṣiríṣi kí ẹ lè mọ̀ yín pé nǹkan ti fi àwa mùsùlùmí àwọn tá a tún sọ ní mísírà mò ń sọ o kìí ṣe nàìjíríà o ní mísírà ni o mísírà ìlú kíni ilẹ̀ lárúbáwá ni o sóòlù dákùnkùn rẹ̀. Ṣé ẹ gbọ́ fàtíà? Ẹ jẹ́ ìfúnṣí, ẹ dákun ẹjọ́ ẹ farabalẹ̀ o. الله الرحمن الرحيم كان عبدك مصرر آه لفزرة الحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم كان عبدك مصرر ما جاني تعمل كيف سرو إبارو جاء كيف ما سمي كيف ما سمي كيف ibo kámẹ́rà ibo ni máikrófóònù ẹ̀ wà أنا اجوا لا دعوة ننصرهم ممكن أنا بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين يا مالك يوم الدين يا كان عبده الحمد لله رب العالمين يا كان عبده كمان الرحمن الرحيم kọ́kọ́ sọ àlàyé kọ̀ọ̀kan láti ìbẹ̀rẹ̀ gan ẹ wò ẹlẹ́ ayẹlẹ́ o ẹ wò kí wàá rí ilé tó bá ti wà ní mọ́sára bóyá lọ́dọ̀ wá ń rí gaskiya ọ̀pọ̀ débi pé àwọn ọmọ tí wọ́n ti di géńdé ọlọ́run kẹ́kẹ́ ká wọ sùkúù ká máa bí ma ló kù. kan lọ ilé ọkọ lókun a lè dá kankan kanú alukurani wọn pọ̀ sí kìí ṣe díẹ̀ o kìí sọ̀rọ̀ pé abẹ́mọ̀tò pé lẹ́dẹ̀ ẹ̀rọ ọgọ́rùn o kìí sọrọ ọgọ́rùn o èèyàn ọkà ẹgbẹ̀rún yóò lé lẹ́gbẹ̀rún lẹ́gbẹ̀rún nǹkan ẹgbẹ̀rún one thousand ó lé ẹ máa náà pé à ah, torí ọlọ́run kódà ọmọ mi nígbà tó ti mọ̀ kó fẹ́ kí oúnjẹ ti wọ̀ jágòjò wọ̀ ló ti ra àṣemọ́rò fún tàbó ti wọ́wọ́ ti ra pé kò fi wá lékè ẹ wá ní ọkà kankan náà àlùkò àǹkò ní dàkà ìyọ́n bí kọ́mọ́ sí èbó kọ́ ìyáwọn afáàfi sọ wípé èdè èbó kò sí tó ní a mọ́ sọ nígbà tá a bá ní hájà nígbà tí kí tá a bá ní hájà tá a bùkátà sí tá a bá bùkátà sí má gbé èbó kọjá àyè ó òkú lè sọ lárúbáwá ọmọ àkàdé ẹbílẹ̀ rẹ̀ ń jẹ́ oní ìdìmọ́sàkà àkọ́ńtà ọjà àdóṣẹ́nu ọ̀nà ní kọ̀wọ́lé ọmọ tí ó wí gbogbo àwọn kéékèèké yẹn gbé bò gbogbo àwọn kéékèèké yẹn gbé bò ó burú débi pé bá tún mú wọn kó o sùkúù lọ́dún méjì mẹ́ta èèbó yẹn ó sì sẹ́kù lẹ́nu ẹni wọ́n wá sọ lábáwá ẹ̀fẹ̀ tẹ́ bá ní ọ̀yà lábáwá lámọ̀sọ̀ ló tẹ̀lé ní ìsìn wà jẹ́gídò ní ẹ̀kẹ́ ẹ̀sọ́ lárúbáwá bẹ́ẹ̀ bá sọ lárúbá sí wọ́n fi ò bá dá ilé òní o wọ́n bá dáhùn wọ́n sì ti ń ṣèbó ọmọ okun náà ń ṣèbó ọmọ àdóró náà ń ṣèbó kìí o bá a ti ń sọ bó ti mọ o lọ́pọ̀lọpọ̀ fi ń rẹ́rìn o ó ń àfẹ́ ti wà láwọ̀ àti wà láwọ̀ àti wà rọ̀ wà o lápẹ̀jù èdè tó o bá òun lọ́ọ̀fẹ́ gbọ, òun lọ́ọ̀fẹ́ ta síbẹ̀ náà ibẹ̀ kọ́ èdè tó o bá gbọ́ òun lọ́ọ̀fẹ́ máa tẹ́tí gbọ́ òun lọ́ọ̀fẹ́ máa ṣe o lọ́ọ̀fẹ́ máa nígbà ọba lọ́wọ́ tó túmọ̀ rẹ̀ ló ṣe kà pọ̀lọpọ̀ mùsùlùmí olè kàlùkọ́ àmì torí wọn túmọ̀ rẹ̀ irun fi máa gùn irun tí gùn gan wọ́n ló gùn ọ̀rọ̀ èdè gan lásán a ní ìtọ́yẹká ní wàhálà àwò fún bẹ́ẹ̀ a ní ìtọ́yẹká ní bàrọ̀ àwò fún bẹ́ẹ̀ kódà nínú èdè wa tó jẹ́dẹ̀ yorùbá àwọn gbólóhùn ẹbọ mbẹ́mbẹ́ tí mùsùlùmí gbọ́dọ̀ bọ́ mbẹ́ ìbá bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́nkọ́ sí inú lọ́nkọ́ sí inú òdìdó ń súfì òdìdí ṣíà àtìlá ṣíà ni kí ẹ sọ pé o ti dìbò ṣe ń sọ ìtumọ̀ yẹn pé ọ̀rọ̀ wọn lọ sọ nǹkan lọ gbàlérò ni a ah, orí ẹ̀ lọ yọ orí rẹ̀ kọ́ ni orí rẹ̀ kọ́ ni ó yọ ọlọ́run ọmọ ayọ̀ yẹn a ah, ṣé báyìí kó rí ìyá mi tí ó gbàbọ̀dẹ̀ orí ìyá rẹ̀ tí ó gbàbọ̀dẹ̀ ìyá rẹ̀ sì ti kú òun ló ṣe àtòríṣiríṣi àwọn èdè burúkú tó wà lọ́dọ̀ Yorùbá ìta àkìlọ síbẹ̀ ọ̀ọ́ ní kí nínú wíwọ́ sọ nínú sísọ̀rọ̀ nínú ṣesí nínú ètò onú ilé àlùwàláwà àlùwàrọ̀ wà ń bẹ nínú ibi tá a lọ nílé ìwé alụọla àlùwàrọ̀ wà ń bẹ bàbá ń bá rí gbogbo ẹ̀ tó wá fa ń tà ń sọ yìí ọ̀kan ní ètò wá ní nàìjíríà ẹlẹ́ẹ̀kejì lásìkò tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí máa fi ẹsẹ̀ mùsùlùmí èé bá ẹni tó bá yàtọ̀ sí mùsùlùmí ṣe ọdún bí dáa lọ gangan nìyẹn mùsùlùmí kìí bá ẹni tó bá yàtọ̀ sí mùsùlùmí ṣe kí ni o ṣe ọdún ẹ má jẹ́ aṣọ nǹkan gbọ́yé nínú ẹ̀sìn o ọlọ́ni wa ta'amu alladhina utul kitaba hillun lakum wa ta'amukum hillun lakum ṣé àwọn alùkìtà tí wọ́n bá dùn nǹkan tí wọ́n pọ̀ nǹkan míì tó yàtọ̀ sọ́lọ̀wọ̀n ọba lé lórí ẹ lè jẹ ntẹ́yìn náà bá dùn àwọn náà lè jẹ tó áàmù bẹ̀yẹn bá dùn tàbí táwọn náà bá dùn ẹ lè àwọn náà lè jẹ tìmí. ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ní wípé kó má jẹ tí wọ́n dú mùsùlùmí má ní bàrọ́wù tanyanya ní kúrò lọ́dọ̀ àwọn kèfèrí níbi tó bá jọ dùn wọn ẹ máa wọ ọlọ́wọ́ bọ́ba tó láàrin gánú Al-Qur'an Suratu Tawba ìwọ náà lọ kà sí ìjọwọ́ ọ̀tún al-munafiquna wal-munafiqatu ba'duhum min ba'd ọ sọ̀rọ̀ tiwọn ọ sọ àwọn àròyìn wọn ó ní wal-mu'minuna wal-mu'minatu ba'duhum awliya'u ba'd àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin olólùfẹ́ olùgbọ̀wọ́ onírànlọ́wọ́ ni wọ́n jẹ́ fúnra wọn ọlọ́run dẹ̀ àròyìn wọn ètí mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé mùsùlùmí ò ní wàlíyù nínú ẹni tí èsè mùsùlùmí mùsùlùmí ò ní kíni wàlíyù nínú ẹni tí kìí ṣe kíni o ìgbésẹ̀ mùsùlùmí bá ẹ̀jẹ̀ yà ìyà lókùtà ẹ̀jẹ̀ wa ìrẹ́lẹ̀ táà bá wá níbàárọ̀ òkú ò níbi ẹbí níbi ara tí òun ọ̀dà fọ́lọ́wọ́n ọba ọba tọ́lá rẹ̀ ga àsìkò yìí ní wọ́n fáwọn èèyàn pé kán wálé o wálé gbogbo fámìlì ọ̀pàdé wọ́n wà mọ̀ sí twenty five xmas wọ́n wà dáná wọ́n lè fi mítì fámìlì mítì sọ́jọ́ wọ́n wà á máa sọdún àgbélébù mùsùlùmí ó wà á máa tàtẹnujẹ lọ́fẹ̀ẹ́ mọ̀ jẹ jọlọ́f àwọn onímọ̀ ní pé téèyàn bá máa ń sin nǹkan ọ̀sìn tó bá ní nǹkan ọ̀sìn ńlẹ̀ lásìkò yìí kọ́ tà kọ́dà ó lè tà fáwọn náà ṣùgbọ́n kọ́ tágẹ́ẹ̀tì ọdún wọn sin nǹkan ọ̀sìn wọ́n tún ní ọ̀dà ìrìnlọ́pọ̀ ẹgbọ́n tí mò ń sọ yìí ìwọ adìẹ lọ máa ń sùn ẹran lọ máa ń sùn ó sì dájú kọ́ ọdún wọn láwọn fẹ́ẹ́ rẹran àmì láwọn fẹ́ẹ́ ra kiri ta fún alápàtà ní ọkọ̀ tí pẹran tiẹ lọ́dọ̀ ní kẹ́nìnù wọ́n sì dẹ̀ kí láwọn fẹ́ẹ́ pínra fún wọn ṣùgbọ́n ọ̀ tẹ́ran rí ọwọ́ àjọ October onígbé bọ́ílà láàrin oṣù méjì àbọ̀ náà ni àbóṣù mẹ́ta ìgbà tó twenty one bá ṣe kí ní báyìí ní máa nítorí ọdún wọn àbá ni ọmọ ṣe ọ̀ràn ọdụ lọ́wọ́ lórí ọdún burúkú wọn ó gbọ́dọ̀ ní bàrà fún wọn débẹ̀ kọ́ ọ ta kọ́ ọ nítorí wọn kí tó tó mùsùlùmí gbọdọ̀ níbàárọ̀ wù fún àwọn tí kìí ṣe mùsùlùmí pàápàá jùlọ a kì í bá wọn ṣe ọdún a kì í bá wọn ṣe kíni a yìí bá wọn ṣe ọdún a sì kì í jẹ oúnjẹ ọdún wọn kọ́dẹ̀ yìí lábẹ̀rẹ̀ tẹ̀lẹ̀gbẹ̀ àmì ìjẹran ó ní jẹrà ìṣìnà kìí ṣeré o oúnjẹ wọn mùsùlùmí ò gbọdọ̀ bá wọn jẹ tó bá ti jẹ oúnjẹ ọdún wọn. tọlọ́dún ẹ̀bọ ni jíjẹ àti jíjẹ àkàrà akara kò fẹ́ sí àkàràkà tí a ń pé wọ́n máa ń dé a bá ń sọ ọdún eégún dín ká ekuru méjì ẹ̀yọ́ ẹwà méjì wọ́n tún mọ́ sí ọlọ́gbẹ́ wọ́n ti kúrú náà fún wa rí àtàádùn àti oríṣiríṣi ní wọ́n fi ń wọ́n fi ń rúbọ àná aládánwò yorùbá láyé ọlọ́wọ́ fún wa lọ́mà wọ́n tún máa fi ọmọ ẹ̀yà wọ́n tún sọ́jú òsà tí wọ́n fi kọ̀yìn sọ́lọ́ torí pé òní ní gbogbo àwọn ẹbí wa gbogbo àwọn ará wa níbi kíyàn náà máa rà kíyàn náà máa lọ búkọ adìẹ kalẹ̀ lásìkò yìí kọjá kíyàn máa sọ pé àwọn ọ̀rẹ́ òun wọ́n ń sọdún wọn èèyàn fẹ́ lọ bá wọn sọdún kìí ṣe pọ́jú ẹ̀sìn wọn o gbàgbà ó náà mọ́ wá bá wa ṣe léyà ó náà fẹ́ lọ bá wọn sọdún ẹlòmíì kó àwọn ọmọ rẹ̀ lọ bẹ́ẹ̀ náà ni ká máa kọ́ ọmọ lọ bí bàbá kérésì torí ẹ̀bùn ke ẹ̀bùn ke ẹ̀bùn bisikíìtì ẹ̀mú akọ àbẹ̀ ẹ̀sìn bá dìjà máa fún wọn tọ́lá àwọn mùsùlùmí máa kọ́ máa lọ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ sínátò ya fọ́tò ẹ̀rẹ̀ mi ò tún wá lò bòrò yóò tún ya fọ́tò pẹ̀lú bàbá kérésì ìbànújẹ́ ńlá ni o kèé wá sí twenty five nìkan wọ́n wà ní twenty five yẹn ọdún wọn nù ṣùgbọ́n wá ń wà ọdún gbogbo àwọn ni gbogbo àwọn tí wọn ọ̀dà fọ́lọ́run lọ́jọ́ dún fún kìí ṣe ọdún àwọn tí wọ́n gbà fọlọ́ ẹ dákun tó ní fọlọ́ lóbi ẹni tó bá gbà fọlọ́ ẹ fẹ́ jẹ gbà tọ́kù ẹ bọ́jú Ibrahim ẹ yà má bọ̀ má bọ̀. ẹjọ́ mi mùsùlùmí ara àdìọ́kan mùsùlùmí tí kò gbọdọ̀ tí ò gbọdọ̀ mẹ́hẹ̀ tí ò gbọdọ̀ ní ààyè òun ní kékeré mùsùlùmí mà pé òun gbọdọ̀ ní wà láwù fọlọ̀ wà láwù ẹ̀sìn ọlọ wà láwù fún ẹ̀sìn ọlọ wà láwù fáwọn mùsùlùmí kọ́ wá ní bàárọ̀ òun kóòrò níbi gbogbo tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run àti gbogbo tí àwọn èèyàn jọ́sìn fún lẹ́yìn ọlọ́run àti gbogbo àwọn tí wọ́n ń jọ́sìn fún nǹkan mi lẹ́yìn ọlọ́run bóò ṣe ní bá wọn sọdún eégún tó ní bá wọn lọ bí Ọ̀ṣun Òṣogbo tó ní bá wọn ṣe pẹ́ di bẹ́ẹ̀ náà lọ ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe kéré sí mọ̀rọ̀pá àjọ mi yé bóò ṣe ní ṣe kíni o bóò ṣe ní bá wọn lọ bí Ọ̀ṣun Òṣogbo tó ní bá wọn sọdún eégún tó ní bá wọn ṣe ìpẹ́ di bẹ́ẹ̀ tó sì ní bá wọn bọ̀ kí Ìbàdàn oòrùn tó ní bá wọn bọ́ tó ní bá wọn bọ́ gi tó ní bá wọn bọ̀ pẹ́ náà ló gbọ́dọ̀ bá wọn ṣe kí ni o sọ̀dọ̀ kiri o sì gbọ́dọ̀ jẹ oúnjẹ wọn mọ́yò nínú rẹ débẹ̀ tí a kíṣẹ́ ni wọ́n lò tọ́bọ̀ wọ́n náìs kódà wọ́n bá tọ́jú wọn á ah, wọ́n náìs gan ó tún wá máa ní ẹkú ọdún òní sànkẹ́ mùsùlùmí máa ń kí wọn bẹ́ẹ̀ akú ọdún ò kí wọn kú ọdún tí wọ́n bá kí ọ ọ sọ fún ọ kí mi ọba ń sọdún mùsùlùmí ni mí tí wọ́n bá sọ fún ọ kí happy new year ọ lọ ọmọ kan tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ ọyẹ àwọ̀ ṣe ìgbọ̀ bá dìgbà lé yẹ máa kí mi ẹlẹ́gbẹ́wà ni à tí a bá ń tí wá fún alóúnjẹ tá àbá gbà táwọn náà bá fẹ́ fún alóúnjẹ wọn nígbà tí a náà jẹ́nà ní kọ́ fún alóúnjẹ jẹ́nà ní gbà ní àwọn ẹlòmíì wá burú torí ẹ̀ láti gbọ́dọ̀ sí ṣáájú báyìí ẹlòmí ẹ̀dàkùn tí àwọn kíṣẹ́sì tí wá fúnyàn ní oúnjẹ bóò ní kíyàn ti wá ṣe àkọ́dá kíyàn o ọjọ́ bá ti wá fúnyàn kan tí o wá dànù ní kí lọ gbà fún gbò tó máa béèrè nígbà wọn fẹ́ gbé fún ọjọ́ pé ẹ̀dàkùn ẹ̀dẹ̀ bá wọn àfáà wà léèrè pé ṣó lẹ́tọ̀ àbí ọ̀lẹ́tọ̀ kó ìjọba kan ní ọfẹ́ ẹja jẹ ọfẹ́ jẹ tọ́kì òkú ajẹ náà ní díẹ̀ díẹ̀ ọdún mọ́nà fírísà láti oṣù kan oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ dákun àwa mùsùlùmí a kì í bá wọn já sí nǹkan tí ó lè fa ìbínú ọlọ́run àtẹnujẹ ẹ má jẹ́ òkú bá wa mùsùlùmí bá wọn ṣe ọdún tó bá anábà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó dé Madina ó bá wọn tí ọjọ́ méjì kan bẹ tí wọ́n máa fi ń ṣe ìdárayá tí wọ́n fi ń ṣe ọdún àyẹ́mísọ́lá aléwálé ó sọ́lá wọn ábí wọn ilẹ̀ pé kí ló ṣẹlẹ̀ wọ́n ni à lọ́dọ̀ ti kọjá ilé àlájí máa sọdún lọ́jọ́ méjèèjì yìí àwọn sọdún rẹ̀ àyẹ́mísọ́lá aléwálé wọ́n lẹ̀ ni kì bá ní wọ́n tí na tún wá mọ̀ sọ ọdún ilé yá wọn ṣùgbọ́n mọ̀ náà àwọn ọkọ̀ fún wa ó ní wọn gbọ́dọ̀ sí ọdún yẹn mọ́ mo agbọ́n tí mò sọ yìí mùsùlùmí mùsùlùmí tí ọba ló ń fẹ́ ṣe ìsìláàmù tí ọmọ nǹkan tó ń gbọ́dọ̀ bọ́ pa bọ́tẹ̀ lọ́rọ̀ ẹ̀ tí ọmọ tó ń gbọ́dọ̀ nífẹ̀ẹ́ èyí ń wọ́n dọ́dọ̀ ọlọ́run ọba yóò ẹ̀kọ́ àwọn alábòsíjọ wà ájúwájà fún àtàwọn ojúgbà wọn àwọn ọ̀rẹ́ wọn àwọn tí wọ́n jọjọ wà papọ̀ wà máa kí a lò ìyá òdò àti nǹkan tí wọ́n jọ sí fún ìdóni láyà fọ́lọ̀ àwọn alábòsí wà ájúwájà fún àwọn tí wọ́n jọjọ wà papọ̀ àwọn tí wọ́n jọjọ rẹ̀ gbogbo ọ̀rẹ́ ẹbú kéèyàn bá bá ṣe tíyàn bá bá da nǹkan pọ̀ tíyàn fi ń kọ̀yìn sí ẹ̀sìn ọlọ́run bọ̀ ọba tó dàrí gà tó bá dọjọ́ àlùkìyámà kálukú kọ̀yìn sí ra wọn. nítorí mo ságbà lérò ó ní pé ẹ̀sìn Islam kẹ́lìmọ̀ tọ̀ṣẹ́yìdì tó jókòó lé lórí ní tó jókòó lé lórí ní àlùwàlá àwọ̀lùwàlá ó ní wà láàwù fọlọ́ ó ní wà láàwù fún anábì sọ́lá àjọsọ́lá fún ẹ̀sìn ẹ̀ fún gbogbo ẹni tó bá ń ṣe ẹ̀sìn yẹn bẹ́ẹ̀ ló ní bàárọ̀ ò kúrò níbi gbogbo tí wọ́n bá ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run àwọn tí ń jọ́sìn fún àwọn tí wọ́n ń polongo rẹ̀ ó ní bàrọ̀ òkú ọlọ́rọ̀ wọn pátápátá ó ní nífẹ̀ẹ́ wọn ó ní máa nà wọ́n ṣe ó ní máa sọ̀rọ̀ bí wọn ó ní máa wọ aṣọ wọn ó sì ní bá wọn kópa níbi ọdún wọn tí wọ́n bá ṣèkó ma tí wọ́n bá jóúnjẹ fún ọba rẹ̀ sí tí wọ́n bá ṣe ìgbéyàwó tí wọ́n bá gbóúnjẹ fún ẹ̀bá ìyàlá ìfì ṣùgbọ́n tí wọ́n bá ń ṣe ọdún wọ́n ń promote ẹbọ ni ẹbọ ilé ìjọ jẹ́ pé nínú àárín wọn gan àwọn tí wọ́n ń pe ọdún yẹn lẹ́bọ wà tí wọ́n bá wọn ṣe bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ àwọn kì í bá wọn ṣe twenty five years tí wọ́n lẹ́bọ ni pé kò sí lára ẹ̀sìn àwọn ìyẹn náà ni mùsùlùmí ò ti gbọdọ̀ ṣe ọdún míì ọdún mọ̀lúdì ni ọdún lè látò kọ́dírì ni ọdún lè látò arọ́fà ni ọdún lè látò kìnnìkan ni gbogbo ọdún táwọn yẹn bá ti máa ń ṣe tó bá ti yàtọ̀ sọ́dún méjì tọ́jọ́ tó fún wa yẹn mùsùlùmí èkó pa bẹ́ẹ̀. ṣùgbọ́n tàṣìkò yìí tó pàtàkì tó ní xmas christmas mùsùlùmí èkó pa o torí pọ́dún ẹ̀ bọ́ ni mùsùlùmí èyí sì jẹ oúnjẹ rẹ̀ kò bá ṣàmù bẹ́ẹ̀ ni mùsùlùmí bá wọn ń ṣàìsùn wá ń ìrún náà sì ṣe wá ń wà fúnra rẹ̀ torí àìmọye mùsùlùmí ni máa ń ṣe ọjọ́ ọdún tuntun tí ó náà lọ ra díẹ̀ tí ó náà ra sọ tó dáa àwọn àfáà kan náà àwọn àfáà búbí náà tí wọ́n ní mọ́ wá mọ́ṣáláṣí kan wá yànnà fílà gbogbo orú rẹ̀ mùsùlùmí ẹ ṣe o ẹ má jẹ́ àyà látẹnujẹ o ohun tá a jẹ táwa máa sàbámà níwájú ọlọ́run ọlọ́run níjà bá wọn jẹ́ o mo mọ̀ yí pé láti 2019 December rẹ̀ títí di December tá a wà yí gbogbo àwọn sẹ́kù lórí ilé ayé nìṣẹ́ à ń jẹun kí sóúnjẹ àwọn kiri yóò là ń jẹ o kìí ṣe oúnjẹ 25 là ń jẹ o kìí ṣe oúnjẹ one one là ń jẹ ọlọ́run tó fún alóúnjẹ dàsìkò fún alóúnjẹ títí tí ó kù tá a lò lórí ilẹ̀ ẹ má wàá já kòkòrò káti wá bọ oúnjẹ kan àbọ̀ oúnjẹ ọjọ́ méjì nítorí ìgbàgbọ́ wa tí ọ̀yọ́ bí ń àlùwàlá wẹ̀lbàrọ̀ àpèjúwe rẹ̀ pọ̀ lọ nínú tó dáa onítànàbí wa Ibrahim wa Ibrahim fi tọ́lọ̀ fún tó fi bàbá lọ́kọ́ ìgbà tó wá ṣe wá ṣe bàbá rẹ̀ títí títí bàbá rẹ̀ ní pé la ilamta jahi tó o bá fòpin síwá àti rẹ̀ tó ń ṣe làárọ̀jù máa ń nájà ń sọ olóko ní òkò ní nìkan lè ọ wá yóò ní ìmọ̀lẹ̀ ìyá kódà yín kọ́ ọlọ́mọ mọ́dọ̀dọ̀ mi mọ́ sáà dọ́ wà wọ́n mẹ́dọ̀ọ́dọ̀ mi máa fi mí lẹ̀ pàmítì màkú ọmọ ṣe tiẹ̀ lọ́tọ̀ ìwọ́dìí ọmọ karambà nínú èmi náà di bàbá ọkọ̀ èyí sọmọ mi mọ́ ṣùgbọ́n kí lànà bí wa Ibrahim fi dá lọ sàẹ́sítàbù fèrò rákà rọ̀bì ìnáwó kí á nà bí ṣàfihà èyí máa tọrọ àforíjì fún ọlọ́dọ̀ ọlọ torí bàbá mi lọ jẹ ṣùgbọ́n wà á tẹ̀sí lókun wà máa tẹ̀lé àwọn àmì ìjọ́ni ńlá gbogbo ń tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ìyẹra fẹ́yìn ìyẹra fún náà wà á tẹ̀sí lókun. ń yẹra fún bàbá rẹ̀ ní báyìí nfa táwa lè ń tọ̀ ẹ̀ ń àmàrí torí pa àkàrẹ́jọ kọ́lé wa torípa pa àjọ gbalé síbi tí ó ń lo wa ní àbá àlàbí arábí Ibrahim sọ fún bàbá rẹ̀ pé wà á tẹ̀sí ìlùkùn má yẹra fún yín wà máa tẹ́jẹ́ ẹ̀hún náà mi ń àti gbogbo ló lẹ́yìn gbogbo wọn ní yẹra fún gbogbo ẹni tí bá ń bẹ kọ́dà kò yẹ kí n máa ràn ọ́ lọ́wọ́ kò yẹ kó sọ́dọ̀ rẹ̀ kọ́dà kò yẹ kí n máa kọ́ ọmọ sí lọ́dọ̀ tẹ́ ẹ bá lọ bí iṣẹ́ ọ́ yẹra fún tó bá wọn. àwọn bi ma mo mọ̀ ti ń bẹ lọ́wọ́ dá mi lójú ọlọ́nifàlà máa tẹ̀síọ́lá nígbà tó yẹra fún wọn tán tọ́nà rí pé ó ti yẹra fún wọn tán ṣàǹkí wàá tàzílòkún lòun sọ mọ̀dọ́rí ọ̀hún ìgbàdọ́rọ̀ ọ̀bọ̀ sọ ní fàlámà àtàzálà hùn ní tó sọ yẹn ọlọ́run rí kó mú ṣẹ ọ yẹra fún wa lóòótọ́ wà máa yá àbójú náà mi dùn nìlà àti ojú tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run gbogbo ẹ̀ ló yẹra fún papọ̀ ọ yẹra fún lóòsà ọ yẹra fún sà ọ yẹra fáwọn tí ń pè kan ọ yẹra fún tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run bẹ́ẹ̀ máa yẹra nù ò ní ẹ ọlọ́run nígbà fún wọn kó ti dájú pọ̀ yẹra ó ti mú tó wà náà mi ń dóni là àti tí wọ́n ń fún lẹ́yìn ọlọ́run láti fún ẹni ní tọrọ ọmọ tí òbí wọn o ni ó o ó tọrọ ọmọ ọmọ torí kó òun gíga ti kọ́kọ́ níbi ìtọ́lọ̀ ọmọ ọ̀fẹ́ ó dojúkọ lọ nínú pa àgbọ̀ máa ṣàzálà ọ̀hún kí ló tọ́lọ̀ ń ti kó tó sọ tó tó yẹra fún tọ́mà kí wọ́n lè ṣe ní àǹfààní lè ìsáàkọ̀ wáyé àkóbẹ̀ wọ́kùnlẹ̀ jàìnà nàbí yà kálukú wọn látún wá sí lánàbí Baba já nàbí ọmọ mana tún já nàbí ọlọ ní oore tó tóbi oore tó tóbi náà ń bẹ lọ́dọ̀ wa ẹjẹ́ á jìnà si ká jìnà na kòkòrò ẹjẹ́ á jìnà kankan ọlọ́run bá aláwọ̀ rẹ̀ lè fún wa ní nǹkan ẹ dákun wàzùkúrú fílíkì táàbì mọ̀rìyàmá ìdí tábàzà tìmí àhìlìyà màkíánú ṣọ̀fìn فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها gbogbo ẹni ọba dáburú mọ̀ láyé tó wá yẹra fáburú mariam ọmọdé ní obìnrin ó aburú láwùjọ rẹ̀ ó ní yẹra fún ọ sálọ ó sì bàárọ̀ òkú ọ̀nbẹ ẹ wá tọ́lọ̀ ń padà sí fún anamisọ́lá alẹ́ ó tó pé wọ́n pọ̀ dáadáa ní ọkùnrin inú àwọn obìnrin àfàwọn péréte mariam tó pé ó wà nínú ọmọ rí ọmọ pàápàá àwọn tá a jóbìnrin ẹ dákun ẹja yẹra aburú tó wà láwùjọ ẹja yẹra fún kíkọ́ rẹ̀ kọ́ rẹ̀ tọ́lá ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn yóò ṣẹlẹ̀ tábùkù ní mọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ gbàrú oúnjẹ yóò jẹ ọkọ̀ rẹ̀ sí ní wọ́n ti bá yí ìdájí wọ́n wo tó dùn bẹ̀rù pọ̀ àwọn obìnrin inú ìyẹn ìṣẹ́nu rẹ̀ kì í ṣẹ́nu rẹ̀ inú bú ni. àwọn àfáàbìkà àpèjúwe tó dáa ni fún wa fún wa àpèjúwe tó dáa ni wọ́n fún wa níbi ká máa níbà rọ́ wò kúrò níbi táwọn èèyàn ń ṣe ti ọba tọ̀lọ̀. innahum fityatun amanu bi rabbihim wa zidnahum wa rabatna ala qulubihim ìrùkọ́ọ̀mù pàkọ́ọ̀lù rọ́bùnà rọ́bù sàmàwátì wàlẹ̀ àrùbí láàrin nájà wà mìíràn ní lápàdùkúlìnà ìdá ṣàkọ̀kọ̀ wọ́n ju ọtán ni àwa lọ́lọ́ ń ti à alọ́lọ́ ń ti wà ní ìlà mi lẹ́yìn ẹ̀yin lè máa pé tó bá wù ìṣùgbà wọlé jọ yìí bẹ̀rẹ̀ ara ọ̀ wọ́n wá yẹra àwọn náà yẹra àbá tí ẹ mọ̀ pé kéésà yá ànábì ló ṣẹlẹ̀ fà ọlọ́run sọ̀tàn yẹn fà ànábì Muhammad kódà bí wọ́n ṣe yára tí wọ́n jẹ èèyàn rẹ̀ o ajá tó bá wọn rìn ọlọ́run ọ̀jẹ́ kí zikiru rẹ̀ ọ̀parí kéde àlùkẹ́ àwọn ajá lásìkò ọba àwọn èèyàn rẹ̀ ìwọ́n náà dìde ó sì di nǹkan pàtàkì gbọ́nà bá ti wá ń dákọ̀ ṣe àkóló náà sàlásàtú rọ́ọ̀bì ẹ̀wọ̀n kẹ́lìbù wáyà àkóló náà kọ́msàtú sáàdìsù kẹ́lìbù rọ́jìmọ́ bìlọ́wọ́ ibi wáyà àkóló náà sábíàtú wàsáàmìnà kẹ́lìbù bí ṣe ń وكلمهم باسق ذراعيه بالوصيل ajá tájá bá báwọn èèyàn rẹ̀ rìn tọ́lọ̀ ń dákọ̀ rẹ̀ ní alkùnrin wà láàwò rẹ̀ fáwọn èèyàn rẹ̀ ni wọ́n wà láàwò rẹ̀ fún àwọn èèyàn rẹ̀ ọmọ ànábì ní wọ́n jọyìn àwọn èèyàn bú ọparun sábà sọ fún ọ ọmọ ànábì ọlọ́ ọjọ́ àwọn èèyàn bú kọ̀tẹ́lé bàbẹ́ ọba àwọn èèyàn abú sọ̀rẹ́ ọ̀tẹ̀ láwọn èèyàn abú lọ àwọn lóníwà láwùfún ó bómi lọ ó bómi lọ débi wípé gbogbo tí bàbá rẹ̀ jẹ́ wájú ọlọ́run ṣe láǹfààní àdúrà ẹja sọ́ra ká máa ń tẹ́ ẹ ká níwà ká máa ń tẹ́ níbàárọ̀ òkú mi pátápátá ká máa yà látẹnu jẹ́ má kọ́ rẹ̀ má bí èèyàn abú sọ̀rẹ́ má bá wọn sọdún wọ́n bá wọn sọ́dún mú ọlọ́run wọ̀lá ìṣòwò rẹ̀ yóò fi àṣìkò ń gẹ̀ dáadáa erúpọ́jọ́ ti lọ yóò sàánú èmi àti yóò fi àṣìkò ń gẹ̀ dáadáa ọlọ́run ní ti alálàtẹnu jẹ náwó alákòlẹ́sẹ̀ ń kọ́ di ọ̀bẹ̀rẹ̀ ìjọba sẹ́ni sábà rẹ̀ tó níbi ìkádà yọ̀ fún àbí méjì.